ọmọkùnrin kan wà mẹkáníìkì ni kò sígbà tí mo lè pè pé wà láyé mọ́tò mi ti bàjẹ́ o kí n wà ní wọlé ọmọkùnrin àdébẹ̀ ni mo bá pè lánàá kó tó five minutes lọmọkùnrin ìbá dé ìwọ̀n tó wá yà mí lẹ́nu jù ni pé ńgbàtọ̀ ọmọkùnrin ìbá dé bó ṣe ló pàǹpà sọ̀wọ́ ló tún lò sọ̀rùn láì ṣe kí dọ̀tí ni mo bá ní à ah, ọmọkùnrin wa ṣiṣẹ́ ń bí ni kí ló fa pàǹpà lọ́wọ́ kí ló fà lọ́rùn ló bá ní òun ò fẹ́ gbé mi débẹ̀ ni o bóun ṣe ìkòmọ́lé ni òun ṣe kòmọ́ òun fọ́kàn pò kílé tó sọ fún mi olóhùn òfẹ́ fi tòun dèmí láàmú ni òun ó dá ọlọ́wọ́n apọ́n ẹ lé go and do your job kó tó two minutes lọ́mọkùnrin bá padà dé pé bátìrì ló ń ṣe mọ́tò yín o òun dẹ̀ ti fìtì ẹ̀ padà ah ó dà ó yá gba ten b máa lọ ọmọkùnrin gan gẹ̀ẹ́tì mẹ́sẹ̀gì yẹn pé àti kádà àkówó ẹ̀wà lọ́wọ́ mi torí ẹ̀ ní sábàbí yẹn ṣe wáyé ó yá gbogbo ojú tó ń wò mí lọ́wọ́ yìí sábàbí tó máa dàbí fíìmù tó máa jẹ́ kó rí gbogbo orí ẹ gbà níbi tó wá sí ọ̀hún kó bẹ́ẹ̀ produce ẹ̀ kẹlẹ́dàá ẹ̀dá rẹ tiẹ̀ ṣàmìlá kó dẹ̀ share video yìí ire o. Jesus.